الحمد لله الذي بنعمته أصبحنا بكرة الإسلام وكلمة الإخلاص وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبينا إبراهيم وما كان من المشركين صلوات ربي والسلام على أشرف المرسلين سيد الأنبياء محمد بن الله وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث ثم بعد السلام عليكم ورحمة الله وبركاته alọ́dúnrún ọba ọba tí ó tún fi àánú rẹ̀ tó fi tí wá sí àwọn ọkùnrin ọba ìrìn àdúgbò fún atọ́ ìgbélé àti ìbẹ̀ wọn sọ ní wọn àdúgbò mohammed sọ̀rọ̀ wọn ò tààrà àdéhùn ìwòsílẹ̀ alẹ́ ìṣòro wọn ní àwọn ìfẹ́ sí gbogbo ayé pátápátá. ثم توصلكم بآياته وما صلى عليه محمد صلى الله تعالى عليه وسلم قال لي عملي إيكالي تبين أن يمسي وما لا فإنك تتلوتي وجوتي Oníṣe ọjọ́ ẹlẹ́ẹ̀rẹ́ pẹ̀lú ọdún twenty four nínú Sùmàkáwá, ìtọ́jú ẹ̀ṣọ́ àkọ́kọ́ ìjọ́ 40, 43. Uh, here again, let's see our Bible and say, Al-Ta'alliq bil-Jama'a. Àwọn tuntun àwọn etí ó papọ̀ mọ́ ìrùn jàmáà kíkí. A jẹ́ pé báyìí tí ó bá wá etí gbé ìforíbalẹ̀ ìgbẹ́ tàbí ìdókòwò pẹ̀lú ìsọba ọlá àjàmá àlùfáàlù kò mọ́ gbà pé ọba ọlá àjàmá ṣùgbọ́n kọ̀ kárákà kankan tí wọ́n ń pa sálámà yóò dìde yóò sì mú àwọn àlọ́ tiẹ̀ nínú wa ṣùgbọ́n tí ẹ bá báyìí máa ń dúró èèyàn ọ̀rọ̀ tó kéré jù lórí sísọ bálákà yẹn pẹ̀lú afọ pẹ̀lú ọmọ rẹ̀ ìyẹn ni pé mo bá àyè tí mo mọ̀ bá ti kúrò ní gbogbo. Bákan náà, òun náà ni pé ìjẹ́ ó ṣe sọ̀rọ̀ láti kú kéwòn kéde ṣọ́ọ̀kú àárín àwọn àǹfààní tí wọ́n gbà tó ṣe sọ̀rọ̀ pẹ̀lú àwọn àdéhùn ọlọ́dọ̀ báyìí sí bẹ́ẹ̀ lórí súnmẹ̀ ni kí ìlú kúkú sọra rẹ̀ tí ó fi di ìlú sáfù. Eléyìí kọ́ òun náà ní àwọn àlàyé lórí ètò ìjọba kẹ́ àìlòsìkò ètí ó ní ṣe pẹ̀lú ẹni tí kò parí pé lórí bí ẹni tí ọba itu kunabili kekion jamaah di masjid wahid ki amakin jamaah juayo kayo minu masalasi kama kun kunaju ayo kayo kadullah bi jama'atan jamaah yajwai jamaah yajwai ma hukum hada takrar kita jauh nípa ìjọba ju ẹ̀yọ̀ kan lọ. alábàápọ̀ tí a máa ń sọ nípa ọmọ ìdẹ́gbẹ̀tẹ̀ òun ní mọ́ṣáláṣí mọ́ṣáláṣí gbogbo mọ́ṣáláṣí mẹ́ráyè yóò máa wà lábórí ìṣesí méjì ìṣesí aláwọ̀ ni pé mọ́sílì òkè só àwọn òkè ọ̀rẹ́ ìmọ̀lẹ́sì ó wà ní owó tẹ̀lé láwọn èdè gbà láwọn èdè gbà láti wá sáwùrò àkóso àti ti ààrẹ sẹ́ka àwọn èèyàn tó ń pé àwọn èèyàn máa ń kọjá pé wọ́n ti máa kọjá ní òwe àwọn ìdílé àti òwe dáadáa ní tó yẹ kó láti ẹ̀kọ́ sí ojú ọ̀nà àwọn mọ́sálásí báyìí mọ́sálásí wà láàrin ọjà mọ́sálásí wà nínú ààrẹ sẹ́ka àwọn èèyàn ìdáhùn ìgbà kọjá yálà àwọn àwọn tó máa sọ̀rọ̀ àtijọ́ lẹ́yìn tó bá sọ̀rọ̀ tí a kò bá kàkiri tàbí àwọn tó máa jọ àrìn àjò tó máa ń kọjá lára sáàsì tó máa kó máa yẹ fún wàá gbé mi. mọ́sálásí òun ti dàgbọ́ pẹ̀lú. yàtọ̀ sí mọ́sálásí lẹ́gbẹ́ dáhùn ìgbà ọ̀rọ̀. mọ́sálásí sọ pé ló wà láàrin ìyàtọ̀ sí àwọn ìgbà kọjá yìí. irú mọ́sálásí báyìí وهذا يكون تكرار جماعة الاجتماع من غير الحوادث gbogbo àwọn olùkọ́ pé wọ́n sì lẹ́tọ̀ọ́ láti máa ní àìpé ìjàmbá ìlú mọ́sálásí bẹ́ẹ̀ pé wọ́n sì lẹ́tọ̀ọ́ láti ní ìjàmbá tí ò ní jẹ́ ọ̀gá wọn torí pé kí ni irú mọ́sálásí èrò wọlé ìlú jáde èrò wọlé ìlú jáde torí pé ẹ̀dá wọn sábà fi gbogbo sábà láàrin ọjà.

bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n rí kọjá orílẹ̀ ọjà oríṣiríṣi káàkiri nínú àwọn ọdún yàgbẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀wà ni mọ́sálásí wà níbi tí àwọn ìpínlẹ̀ kọjá tí òfin bá tó mọ́sálásí pé ìyàmá àkàrà ẹ̀ ni wọ́n máa gbé àwọn ìyọ́wà wà kárọ̀tì ẹ̀wọ̀n jẹ́lẹ̀ tí máa bọ́ ọkọ̀ àwọn lọ́wọ́ irúfẹ́ mọ́sálásí báyìí yóò nígbà táwọn tó bá ti kí ní tẹ̀mẹ́ àwọn àwọn tó bá fi dé ọ̀rọ̀ ìṣòkiri o táwọn kò kí jàmbá ti wọ́n. eléyìí ni wọn wá ṣẹlẹ̀ sọ́run mọ́ṣáláṣí tí òní dàdé òwe níjọ́ tí àwọn olúwájú ìwà yorùbá wá sáfù lè. sẹ́wọ̀n pé àwọn mọ́ṣáláṣí kejì òun ètò mọ́ṣáláṣí àìsẹ̀ pààlù mọ́ṣáláṣí wà ládùúgbò táwọn kì í kéwù bẹ́ẹ̀ ṣùgbọ́n a máa rí àwọn ẹgbẹ́ tá a ní tí ó gbé àwọn èrò wá bí alágbèbí rẹ̀ wọ́n sì lẹ́wọ́ àdúgbò yẹn wọ́n sì lẹ́wọ́ àdúgbò yẹn tó wá jẹ́ pé àwọn èèyàn oríṣiríṣi ni wọ́n wọ àdúgbò yẹn ní àkókò yẹn tó nígbà pé yóò pèpè fún kíkí kírun àwọn èèyàn má jẹ ẹ̀rẹ̀ látara pé báwo ni ó ṣe wá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún owó rọ̀ àjọ ọwọ́ wọn àṣà tí wọ́n ní òun mọ́sí wá sí ẹ̀jẹ̀ gbogbo wọn gbogbo ọgbọ́n ni wọ́n sì gbọ́ ìrọ̀ ibẹ̀ ni wọ́n tó pé àwọn tí wọ́n ń yàn lọ́dọ̀ tí wọ́n sáájú àsìkò tí ó fi wọn sára sí wọn tó ti tó wọn òbí ah, àṣà nígbà tó ìjà náà bí wọn tó bá yọ sára sí wọn bí a tí èyí wọn ti kí wọn sáájú wọn ah, pè já wọn níta kó tó di pé wọn kì í jẹun àìrè wọn mọ́sálásí ìwọ̀n abẹ́nu ọ̀rẹ́ pé àkókò wọn palẹ̀ díẹ̀ kò sí lọ́wọ́ àwọn ọ̀wá wọ pé àsìkò wà tó lè dá lọ kúrò bí èsì bí àsìkò àwọn tí wọ́n kí òun lọ sí wọn tún wọn wà lọ́sọ́láṣí wọn ti kí wọn lẹ́nu lọ́sọ́láṣí àwọn òṣèlú yìí àwọn òṣèlú yìí jẹ́ mẹ́ta látara pé kí ni èèyàn tó wọnú agbègbè yẹn ìyẹn lè ṣe ó dà pọ̀ mọ́ mọ́sálásí àbíkáwọn kọjá ní mọ́sálásí ojú ọ̀nà irú mọ́sálásí náà ni àwọn àpá àgbàgbé àwọn anẹ́sìn náà ní bí àwọn àpàtì sọ ìgbẹ́ ló ti kérò nígbà tí anẹ́sìn wọlé ti ń lọ ó sọ fún wọn láti bẹ́ẹ̀ lápẹ̀rù wọ́n ti kí òun dá mọ́sálásí ọ̀rẹ́ ní wọ́n tún kí òun àwọn ẹ̀tọ́ ti mú èrò tí wọ́n náà rí látara pé àwọn èèyàn ń kọjá lọ ní kókàlùkù sí aláǹfààní láti máa ẹ̀rọ àwọn àwọn báyìí lójú ọ̀nà ìdáná sí ìlú. Ààrẹ ìmọ̀lẹ́ pé nínú àwọn àgbẹ̀ ní ti àmàlẹ́ ìṣúná lẹ́ẹ̀bà. Tò àyè sì sọ fún dábìlì ọmọ àìkú nínú. Ní gbọ́dọ̀ pa àwọn ọmọdé tó gbé ẹ̀jẹ̀ àti omi báyìí ààbò ìgbẹ́ láti kó tẹ àwọn bá ìrìn àjò wa lọ. Ẹ ló sá sẹ́lẹ̀ méjì. Mọ́sí ọ̀háyé láwùjọ máa ń bọ̀ ọ̀tún. Mọ́sálásí àyẹ̀wò lé mọ́sálásí àdúgbò tó sì ní ìmáàmù tí ń gbé òkú wọn bẹ irú mọ́sálásí náà ǹjẹ́ ó ṣẹ̀tọ́ láti máa ń jẹun náà kọjá ẹyọ kan fàájà wà kárí òfin náà lẹ́yìn ẹ̀yọ náà. eléyìí òun náà ní ààyè tí jẹ́ pàápàá láàrin onímọ̀ ibi tí àwọn òpínlẹ̀ ti wáyé nígbà tí àwọn ìbáṣepọ̀ yìí tí àwọn ìwádìí wo mọ́sálásí. Irú mọ́sálásí báyìí, èyí tí ó jẹ́ pé arí àwọn àbá àtọ́jú wò pé tí a bá fẹ́ kí táwọn kan bá dé ọ̀rẹ́ lè fi jẹ́ mẹ́rin, ṣùgbọ́n tí mo gbọ́dọ̀ kàn ní àná tí ó lẹ́ aláṣẹ abẹ yẹwò kíkà kí àná ìjàmbá. Àwọn ọmọ wọn fara mọ́ kàn fara mọ́. Ìwọ́sálásí báyìí ló ní ìmọ̀ àwọn àti káwọn ọmọ tó máa wá síbi ìlòkùn tó máa wá dé wọn máa wá kí wọn máa wá kí jàmbá oríṣiríṣiríṣiríṣi níbẹ̀ tí èsì mọ́sálásí ojú so irú eléyìí tó ní mọ́sálásí àwọn àdúgbò ní àwọn aládùúgbò rẹ̀ ló wá dé kí wọ́n kéré sí àwọn àdójì kéré sí àwọn àdójì láàbíyá wọ́n ní nǹkan ìlú ọmọ akórẹ́wẹ̀ síláàmù láti sáré ìbájà náà nìkan wọ́n máa wá wọ́n pé àádọ́ bíjẹ́ wáyé mú tí wọ́n bíjẹ́ mẹ́ta ọ̀pẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun tó yọ wá dàbí mi sí omi tó lẹ̀ nínú mọ́sálásí pé àwọn ilé ìgbìmọ̀ ti ẹ̀rọ wa bíjẹ́ mẹ́ta wa wọ́n máa ń dẹ́jẹ́ mẹ́ta wọn pé yọ wá dàṣẹ kọ́ òun láàrin àwọn ènìyàn ìsúmọ̀ yóò dá wàhálà ìjálẹ̀ láàrin àwọn olùkọ́. ẹ wọ́n á mọ́sálásí gbé àwọn mọ́sálásí àdúgbò òtẹ̀tẹ̀ àyẹ̀kọ́ wọ́n ti ta bá dáwò pẹ̀lú òfin tuntun òun ni pé a lè sọ pé kíkí òun jàmbá ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ jù bẹ́ẹ̀ lọ ó lè wáyé nígbà tí àwọn ọmọ bá ṣẹlẹ̀. Àlọ́ ọ̀pọ̀ ayé fún ni Amron Abidjan ó sì kí nǹkan tó ṣẹlẹ̀ yẹ nǹkan ẹ̀yẹ sí nǹkan gbogbo àgbà ẹ̀ẹ́dẹ̀jà wa tó fẹ́ mú kí jẹ́mú ìjọ lọ́lọ́lọ́wọ́ mọ́sálásí wà lásìkò jẹ̀lé ìsọ̀lú ní máa lè máa wọ̀n ìpìlẹ̀ òun náà ní káwìwò kí n papọ̀ lẹ́ẹ̀kan náà pẹ̀lú ìmọ̀ àrùn tó jẹ́ mọ́sálásí ṣùgbọ́n nígbà míì ó lè ṣẹlẹ̀ bóyá dàpapọ̀ pípé tó lè sí màdíyà rẹ̀ nígbà tó gbé fòrò fún ẹ àwọn méjìlél وسلم imam sara kìí ṣe pé òun wà ní ooru ṣùgbọ́n àwọn méjì ní ilé tó ń gbà ní ẹ̀bùn ojú méjì lọ tó wáyé láti fún ọdẹ imam sara rẹ irú eléyìí wà iṣẹ́ ọlọ́run máa lò ní ìlú jẹ̀mọ́ àwọn fọ́ ìgbé àwọn ọ̀gá nígbà tí kò sí mọ àlàáda wọn kò sí mọ òfèsì wọn ṣùgbọ́n bó ní mọ́sálásí ìmọ̀ sara rẹ irú wọn yìí ó ṣẹ̀kọ̀ fún wọn láti fi jẹ́ láì sí pípọ̀ kàkà níbẹ̀. Wà lásìkò ní Ádá Khalifa Hussein Àkúrò nínú ọ̀sán ìṣàṣọ́lá sọ̀rọ̀ fúlá ìṣọ̀lẹ̀ wà nígbà. Kí ni pẹ̀lú ilé òun náà ní Adésáwà Hussein Àkúrò ní púpà wá àdìsí ìbẹ̀rù Súnẹ́nà Ìbẹ̀rù àdìsí ìbẹ̀rù wọ́ọ̀sì ẹ̀yẹ tó kéde. Àdìsí yẹn ó ní àdìsí ọ̀rọ̀ wà lọ́sọ̀rọ̀ ó ní arákùnrin kẹtí ń dáhùn kí. Àdìsí kò tẹ arákùnrin wa dé kò sí ní sísẹ ẹ̀kọ́ máa dá òkè ní máa bá tẹ̀lé rẹ̀. Àlẹ́sọ̀rọ̀ wa ni alẹ́ àwọn ẹgbẹ́ ìgbésọ̀ dá nàlẹ́ àdá àdá. Ká sì lẹ́nu ìgbẹ́ tó lè ní sàárà. Ẹni ti sàárà àbẹ̀yẹ. Kí ni ìtumọ̀ sàárà yẹn lé? Ẹni ó bá níjà mẹ́rin. Torí pé ẹni ó bá níjà ní sùn sàárà ló lè lè wúlò gbalada jẹ̀mẹ́. Ẹni yóò ti gbàgbọ́ lẹ́sàárà. Àlẹ́ báyìí kọ́ òyìn sóyè máa kò tí ó sì bẹ̀rẹ̀ bí ẹ̀wọ̀n báyìí ni ààrẹ ẹ̀kọ́ sì fi o tó sì bá ẹ̀yìn ẹ̀kẹ́ òun papọ̀ lẹ́yìn tí wọ́n ti sì fi o tí wọ́n ti fi ọ̀nà ìjà láàtà ibẹ̀ làwọn olùkọ́ ti wá rí pé ajẹ́bí àwọn tí ò sí ní òṣèṣe wọn kí wọ́n máa pẹ́ ní mọ́sálásí ọkọ̀ ìjà wà ní ní ẹgbẹ́ ìwáyé ní ẹgbẹ́ òkúté oríṣiríṣi lè ṣẹlẹ̀ tó fi jẹ́ kí wọ́n pẹ́ ní mọ́ṣáláṣí tẹ́lẹ̀ náà wọ́n wá ní mọ́ṣáláṣí wọ́n ti kúrò nìkan. irú àwọn eré òwúrọ̀ ìṣẹ̀lẹ̀ àṣìṣe ó sì gbà láàyè fún láti kú ní jàmbá àti wọn. wọ́n ẹgbẹ́ ìgbà ni àtẹ́lẹ̀ nínú àwọn tí kò kú ọjọ́ ìlú ẹ̀yìn yẹn kẹ́lẹ́ yóò fi jọlá jẹ̀mẹ́. ó tẹ̀ ń pa aráàlú bí ìtumọ̀ àwọn ọmọ bí ìṣẹ́ pẹ̀lú àwọn ọmọ lọ. inú yẹ́nì ní o lẹ́nu ní ọjọ́ yẹn nìkan nínú àwọn amúlẹ́ta pẹ̀lú àdéhùn tí àwọn wáyé. Àlàmú ní àkíyàn pé òun pé òun máa fi jọ náà lòdì. Wọ́n máa fi jọ náà lòdì ní gbogbo ọ̀pọ̀. Ní mọ́sálásí wọ́n ti kí wọn ògbójúmọ̀. Ògbójúmọ̀. Ní mọ́sálásí wọ́n ti máa ọ̀rọ̀ àti kí ìmọ̀ wá lórí wọ́n ti máa kí wọn tán. Kí ìmọ̀ wá kí jẹ́ láti àti ọjọ́ tí ó ṣe kí wọn ọjọ́ ìpínlẹ̀ sí òkòjò èyí tí èyí gbọ́dọ̀ ṣàfihàn tí èyí gbọ́dọ̀ jẹ̀bẹ̀ sí àwọn àṣìṣí yẹn. láti pé àfáwa ààyè sí ọ̀hìn ọ̀gbọ́ wọ́n ní owó mọ́sálásí lọ́gbẹ̀ wọ́n ti wá mú ìjẹ̀ náà tán. ọjọ́ máa ẹ̀ka nípa wọ́n aṣíwájú ìṣòro wọ́n ní ilé ìṣèkiri ohun alẹ́kọ̀ọ́ àti aṣíwájú tọ́jú àwọn ìgbéga àti ìṣòro àwùjọ báyìí kọ́ àwọn náà ṣe fi àwọn náà ṣe fi ìrànwọ́ wọ́n lè rí ọkọ̀ láwọn ọ̀nàlẹ́ nínú sìkáàbà wọ́n lè sọ̀rọ̀ àlejò máa lọ́kùnrin sọ̀rọ̀ nìkan kẹrin ẹ̀dá ààrẹ ìṣesí àwọn òṣèlú àpò ọ̀wà ibi mọ̀síwájú náà sọ̀rọ̀ oníkékeré látàkó ìjọba àjẹmá ilé ìrìn ọ̀fẹ́ jẹ sọ̀rọ̀ eléyìí wà fún ẹni tí ó sì tún ṣe sí ẹ̀ láti jẹ pé ọmọ àwọn ìjọ náà ṣàkàlà tí ó máa jẹ pé gbogbo wa ẹgbẹ́ ọmọ àwọn ọmọ lọ́wọ́ ẹni tí ẹgbẹ́ bá ti mọ́ lọ́wọ́ gbogbo wa táwọn ẹgbẹ́ àwọn ọmọ máa tún lẹ́nu àwọn ṣóun ní àwọn wọn kọ̀ fún wọn kọ̀ fún wọn pé a ah, gbogbo wa ni ọjọ́ àwọn ọmọ yọ ọ̀rẹ́ sí i ṣùgbọ́n ẹni tí kọ́ wá bẹ́ẹ̀ lórí àwọn ọmọ ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní torígbẹ́ ìyẹ̀wò ni àwọn àmọ̀tẹ́tẹ́ rọ́ ọ̀tún àmọ̀wá láàrin kí ìyẹ̀wò jẹ́ àgbẹ̀tẹ̀ tó bá sáárà ó sì kí àwọn ìjọba pẹ̀lú irú kẹrin láyé tẹ́lẹ̀ kúrò kan nípa tó àlàyé ìṣòro ìgbéyà tó sì pé ọmọ wọn tó bẹ́ẹ̀ yẹ́wò wọn kọ̀ yọ kúrò wọn á lè ṣe kàbí àti ìyáàdọ̀ ìyẹn wọn á lè nínú sísí mi ni pé káwọn ló jẹ pé wọn ti pa ọkọ ẹ̀ẹ́dẹ̀gbẹ́ tí ìyọkọ́ kí wọn ti báyìí ìwé ìpèsè máa fi káwọn ẹgbẹ́ bí àwọn òkú ti wá gẹ́gẹ́ bí á mọ́sálásí kan ẹgbẹ́ ẹgbẹ́ oríṣiríṣi ló wà bẹ́ẹ̀ káwọn ẹgbẹ́ kan wá lọ́wọ́ àwọn àti ìwà ńlá ló fẹ́ òfurufú àwọn ọ̀gá bí àwọn ọ̀gá kan wá káàtì àwọn ọ̀gá wọn bí àwọn wá pọ̀sì ìwé ilé ọ̀gá agbára nínú ọ̀tún sọ̀rọ̀ àlùsẹ́lẹ̀ àti òun rárá òun ẹ̀ lọ́wọ́ sí sí yẹ ọ̀gá ilé ọ̀gá ọ̀gá gbogbo àwọn ọ̀rẹ́ ọjọ́ ìfẹ́ sí ìṣòro ọjọ́ ìfẹ́ sí ìṣòro láti wá pé ẹgbẹ́ àìkú nínú mọ́sálásí láti wá pé àtìkú ẹlẹ́yẹlẹ́ ilé òṣèlú ọjọ́ tí òbòjú orí ní àárọ̀ wọ́n tún mú ọmọ náà wà kílá wà lọ́wọ́ olúwa ní ìjọ ìjẹ ọ̀kan ìjọ ìjẹ ọ̀kan èyí ọlọ́run náà sì ayé tòun gbàdé ẹgbẹ́ ìjọ ọ̀kan tó dáyé ọ̀kan tó sọ التسكين إنك لتأكل Therefore, òbí agbọ́dọ̀ máa wá pẹ́sẹ̀ fún náà ìjọba ìjọba òun náà ni ó dáa fún wa alhaq lórí òdo òun náà ni ìjà sínú ni ò ní já sí ni ò já sí sẹ́gbẹ́ mo sì ní jẹ́ kí a sọ̀rọ̀ náà wọn àdìgbò láàbò ní